أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọba tí kò sí ọba tó dàbí ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala tẹ́kọ̀ọ́ náà ní darí ètò gbogbo àwọn ẹ̀dá gbogbo àlámàrí ọ̀rọ̀ wa nígbèsè ayé wa tá a wà yìí àti bátabátá bá tún kò nígbèsè ayé yìí náà ọwọ́ ọlọ́run ọba yìí náà lọ́wà àṣé ọpẹ́ wa tọ́ sí àwa ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti fífẹ́ rẹ̀ ó ní kí àwọn ọmọ jẹ́ mùsùlùmí ó tún wá ní káwà lẹ́yìn ọmọlẹ́yìn súnà kí anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni orí ńláńlá kí ọlọ́run bá máa ṣe fún ẹni ọba wù léyìí kẹ́ pé ní ọgbọ́n agbára àbí mo ní dúkìá mo nípò kí ọ̀ràn án àwọn táwọn bára wa nínú ipò ńláńlá yìí ọ̀rọ̀ yẹn ni ká máa ṣe pé fún ọlọ́run bá ní gbogbo ìgbà ọlọ́run bá dá ọpẹ́ fún ẹ gẹ́gẹ́ bó ti tọ́sí ká dá ọpẹ́ fún ẹnu bàbá ṣe dá amadá kó mọ́sá fi àánú rẹ àti ògo rẹ kó fi gbà lọ́wọ́ wa kó wá ṣe àlékún oore fún wa lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí o ti ṣe àdéhùn pé tá a bá dúpẹ́ ọ máa ṣàlékún oore fún wa nínú ọpẹ́ kí tó tún fa ìdí ọpẹ́ wa bákan náà òun náà ni ìjòkó tí a ṣe gbẹ̀yìn bí yìí à ń pé Ramadan wà níwájú wa. Ni à ba, bẹ lọ́wọ́ bá dúkú kọ́lọ́ na jẹ́ kí ramadan náà kọ́ bá wa alhamdulilayi ramadan náà wá bá wa pẹ̀lú àlàáfíà àti ìfọkànbalẹ̀ ọlọ́sìn yọ̀ọ̀dá fún wa ká gba àwọn ramadan náà pẹ̀lú àlàáfíà àti ìfọkànbalẹ̀ àti àlékún ẹ̀sìn àti àlékún yímánì kọ́lọ́n kó gbà fún wa lẹ́sìn eléyìí náà orí ńláńlá ni tí ó yẹ ká dúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí ẹ̀ ó fi yọ̀dá fún wa ó fi wá sínú àwọn kí ọsọdún Ramadan náà kí a ti fi wá wà nínú oṣù Shawwal kí ó kù díẹ̀ kí ó parí báyìí Ọlọ́run wà dúpẹ́ fún ẹ o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn oore wọ̀nyí èyí tá a lè kà tán Ọlọ́run ọba o gbogbo àwọn ìbádàtọ̀ yọ̀dá fún wa pé ká sínú Ramadan dákun sá gbàlẹ́ fún Ọlọ́run ọba ọlọ́njẹ́ wa ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àwọn ẹni ṣáájú wa nú àwọn àlùfáà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ fún wa Ramadan yẹn jáde nu wọn gbà kan oṣù mẹ́fà síwájú ká tó mú àwẹ̀ Ramadan gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ wọn bá ike Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan ọlọ́run o rọmọdánà kí ń bọ̀ yí dákun jẹ́ ọba wa láyé wọ́n máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ torí pé oore kí ń bẹ̀rẹ̀ rọmọdánà àti kí ọlọ́run tabakí wọ́n gba rọmọdánà wọ́n tún wá máa bẹ lọ́hùn wọ́n tún máa dúpẹ́ fọ́lọ́hùn ọba wọ́n sì máa bẹ lọ́hùn lẹ́yìn rọmọdánà títí di oṣù mẹ́fà ikú ọlọ́run dákun gba rọmọdánà kí a ṣe yí lọ́wọ́ wa àti gbogbo àwọn ẹ̀sùn tá a ṣe ń bẹ̀ dákun má dàlú eléyìí ni ẹ̀kọ́ tí adikọ́látọ̀dọ̀ àwọn aṣáájú wa dáadáa nínú Islam ọdún dàpọ̀ à ń bẹ̀ kí a lọ yìí dàpọ̀ sàgbà lọ́wọ́ wa o ọdún kọ́ gba fún wa o sọ ìyẹn mọ̀ yá mi mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kẹ́ ń gbọ́ wa àti ẹ̀kọ́ ẹ má jẹ́ ká gbàgbé ẹ̀ wa wa. kama máa esi gbogbo nǹkan tá ń ṣe ǹjẹ́ ó ṣe déédéé pẹ̀lú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan akọ́bẹ̀rẹ̀ ọlọ́run akọ́ ìfẹ́ràn ara ẹni akọ́ ìmọ̀pàkìyàkì àsìkò akọ́ ìmọ̀tọ́rẹ̀ àánú akọ́ ìmọ̀fi ara sí ẹ̀sìn akọ́ ìmọ̀fi ọkàn sí a Kasi ẹ̀sìn nítorí tọ́lọ́run ọba nìkan ṣoṣo subhanahu wa ta'ala ẹ̀kọ́ kọ́ ọmọ Ramadan ta kọ́ àhó ti ṣe sọ̀pọ̀lọpọ̀ fún wa sọ̀dọ́yìn Ramadan yìí káwọn máa kíyèsí ara wa ká máa gbéra sórí òṣùwọ̀n Ramadan yìí tí a bá ti ń wà lórí ẹ̀kọ́ yìí kí ká máa dúpẹ́ fọlọ́run pé ní àwa nínú àwọn tọ́lọ́run gba Ramadan wọn àmọ́ ògbà tí mùsùlùmí tó bá ti pa ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́ lóhun torí ẹ̀ pé kágbá ọ̀run dáhùn sòkò síbẹ̀rù ọlọ́run yẹn fún àwọn afáwa ní àmì ńlá ńlá nìyẹn wípé ní ọlọ́run ọgbà ọ̀run dáhùn àjọ gbà kọ́lọ̀kọ́lọ̀ làwọn ń bẹ ọlọ́run wa kébì lélẹ́ yìí àwọn fẹlẹ́ yìí tún ṣe àlékún ìkíra wa fún ti ọdún Ramadan ọlọ́run jẹ́ asọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé ọ̀làlá ilaha illallah sọlẹ́yìn eléyìí abá àwọn ọmọ ya wa tí wọ́n ń ṣe àwọn ètò wọ̀nyí abáyédíkọ́ fún ọlọ́run wa ọlọ́run níjọ́ rẹ̀ yìí àwọn ìmáàmù wa ní mọ́sálásì yìí àṣegbà wa jàmá gbogbo àwọn jàmá mọ́sálásì wọn bí kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kí àwọn ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ yìí fi ń wáyé ọlọ́run sàn dáadáa ká máa ṣera wa létí ká máa tan ìmọ́lẹ̀ islam fúnra wa ẹni tó máa bá fẹ́ yóò máa rí mú nínú ìmọ́lẹ̀ náà ọlọ́run kọ́kọ́ àwọn kúndà àwọn kí yóò máa rí ìmọ́lẹ̀ islam jésù máa tẹ̀lé ọlọ́lá ilaha illallah ọlọ́ọ̀kan sọ ọlọ́run ọba gbogbo àwọn àlùfáà wa dáadáa islam tí wọ́n ti lọ àwọn wa gbogbo àwọn tí ajẹgbèsè káfàdúrà fún àmì lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run kọ́ bá wa ṣe àlékún dáadáa fún wa àwọn tí wọ́n wà láyé àwọn tí bọ́sọ̀lì kìámà ọlọ́run kọ́ bá a ṣàlékún dáadáa fún wa ọ̀dà la ilaha illallah bọ̀ wọn náà ta kù náà ọlọ́run jẹ́ àní àyà àtúbọ̀tán dáadáa gẹ́gẹ́ bí àwọn Yorùbá sì máa ń sọ fún ní ìbẹ̀rẹ̀ ó ṣe ń fẹ́ àtẹni tó bá ṣe é dé ìparí àbẹ̀lẹ̀ ọba subhanahu wa ta'ala gbogbo gbìyànjú wa nínú ẹ̀sìn nínú Islam ọlọ́run ọba dákun jẹ́ ká ṣe é ká fi pàdé èrè ọlọ́run ọba kó o sì gbà fún wa kó yọ́nú sí fún wa ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ kí àwọn wa tẹkùn sàṣe fún wọn lọ́wọ́ ọba kó o sì wá Muhammad sallallahu alayhi wa sallam táwọn ojú kan anábì sallallahu alayhi wa sallam ní jáde kíámà táwọn sì fojú kan rẹ̀ ọlọ́wọ́ ọba náà ní jáde kíámà kẹ́bọ̀ ẹ̀ ṣe àdéhùn fún àwọn ẹni àwọn ẹni alhamdulilayi adúgbò fún fún ah, lẹ́ẹ̀kan sí ṣé ó tún ní kí ìjókòó yìí tún wáyé ìjókòó tí àwọn ń ṣe ní dèdè ọjọ́ òní asúlàfà ọjọ́ àtàlátà asúlàfà tó tíra tí a máa ń kà fún wa òun náà ní tíra kìtàbù tawhid pẹ̀lú àlàyé rẹ̀ tí wọ́n ń pè ní fatihul majid tíra tí ń sọ fún wa nípa tawhid ẹ̀kọ́ tó ga jù tọ́yẹ kí mùsùlùmí ó fi gbogbo àsìkò rẹ̀ lẹ̀ kọ́mọ ńpa rẹ̀ nígbèsí ayé ẹ̀ òun náà ni ẹ̀kọ́ nípa tawhid ìmọ̀lẹ́ ọlọ́kan ṣoṣo subhanahu wa ta'ala ìmọ̀ nípa tawhid ìmọ̀ tó gbọ̀ngbọ́n ni ó yìí ṣe pàtàkì ó sì fẹ̀jú tọ́yẹ kí àwa mùsùlùmí ká máa fi ààyè rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa wádìí tawhid yìí torí nǹkan kan kọ́ torí pé orí ẹ̀ náà la mọ ìsìláàmù wa lórí ẹ̀ tọ́lọ̀ bá ṣe ní kọ́ da títà òhìdì bá da tó ṣe déédéé bọ́lọ̀ ti fẹ́ ó ṣe déédéé bá níbi sallallahu alaihi wa sallam bó ṣe jésẹ̀ rẹ̀ fún wa kí àwọn sàábé lò ó lójú ẹ̀ kí wọ́n lò ó lẹ́yìn ẹ̀ àti àwọn àfa wa dáadáa tọ́lọ̀ ṣe déédéé ẹ̀ nígbà yìí ni mùsùlùmí tó máa fọkàn sí pé ní ìrun tó ń kí ni ààwẹ̀ tó ń gbà ni àti gbogbo àwọn iṣẹ́ ìbádàá ti ń ṣe ní o iná ẹ̀ ní ètò mọ̀rí kí ẹ̀sán lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ títà òhìdì bá ti bàjẹ́ mọ́yàn lára bóyá pẹ̀lú àìmọ̀kan ni àbí pẹ̀lú ìsorí kunkun àbí torí ìfẹ́ ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí tawhidi bá ti bàjẹ́ tí àwọn bá ní tawhidi tó dáa kẹ́ bá lọ́n ṣe fẹ́ gbogbo wàhálà tó kéyìn ó ṣe látàrí ẹ̀sìn so ọjà lásán ni òfó ni ọlọ́run mi yá pàdánù ọlọ́run mi yá jásòfò ọlọ́run la ilaha illallah ní àwọn ìjókòó tó lọ ní ọjọ́ òní bí àlàyé kíra yìí a ti bẹ̀rẹ̀ kíra yìí fún wa káàkiri káàbọ̀ a ti ka báàbù àkọ́kọ́ wọ́n dàgbà a ti parí ẹ̀ ní ìjókòó tó lọ yẹn báàbù tí àfa ti àkọlé ẹ̀ ní fadlu tawhid wa ma yukaffiru min az-zunub ọlá tí ń bẹ fún tawhid àti bí tàwíìdì ṣe máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ẹni tó bá ní kó ní tàwíìdì dáadáa ẹ̀kọ́ tí a kà gbẹ̀yìn ní abẹ́ báàbù yìí kí a kà fi rán ara wa létí níwọ̀nba ká tó bọ́ sí báàbù mi tá bẹ̀rẹ̀ ní alẹ́ insha Allah òun náà ni àwọn afáwa mú hadith tó ń sọ fún wa nípa ọlá tí ń bẹ fún tawhid ah, tí anabi sallallahu alayhi wa sallam tó ń sọ lábẹ́ hadith yẹn pé ní bí injali kiyama àbí bóyá nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe Isra wal Mi'raj ó ní wọ́n fi àwọn ìjọ hàn ún lóríṣiríṣi anabi ah, mi náà anabi tó ti lọ ẹnìkan péré lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nígbà tó ń rí kí ń bọ̀ ànábì míì èèyàn méjì péré ànábì míì èèyàn mẹ́ta péré sọ ànábì sàlàyé àwọn ilé ìfowó àti tó fi wá dé orí ìjọ ti àlùmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní fi àlùmọ̀ wọn fi hàn wọn so ó rí i pé ní àwọn àlùmọ̀ tòun àwọn alákọ̀ọ́jú gbogbo àlùmọ̀ ànábì kejì síwájú lọ kọ́mọ kò fi wá súnà àlùmọ̀ dáadáa náà ẹ̀kọ́ tí wọ́n kọ́ wá bí àdìsù yẹn ni pé ní ànábì sallallahu alayhi wa sallam níparí àdìsù yẹn ó ní àwọn seventy thousand kan báwo la ń pè ní yorùbá ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àbí seventy thousand ó wà nínú àwọn àlùmọ̀ tẹ́sí hàn wọn wípé ni wọ́n wọ àlùjẹ́nnà láì ṣòṣòro ṣẹ́ láì dún gbangba àdájọ́ kí wọ́n bá ti dìde nínú sàárè wọn báyìí àmàláyíká láàánú wọn lọ pàdé wọn wọn máa pọ́n wọn lé wọn máa mọ́lẹ́ àbá wọn ó sì máa sìn wọn lọ sílẹ̀ àlìjẹ́nà direct ni Allahu akbar ọlọ́lá lélẹ́yìí ẹ ọlọ́wọ́n bá wò ó lè sàwọn náà bẹ́ẹ̀ lákòókò àwọn náà sínú ọlọ́wọ́n bá wòlò wá máa bó ṣe tọ́ wa sọ́nà iṣẹ́ tá a ṣe ìwà tá a máa wù tá a fi wà nù wọn dákúmọ́sà ṣeré ẹ̀ fún ọlọ́run ọba. tí anabi wa ròyìn àwọn seventy thousand yìí pé kí ni ìwà tí wọ́n wù kí lẹ́sìn kí wọ́n sìn kí wọ́n fi ríru pò yìí sọ nínú nínú àwọn nǹkan tá a lè fi ròyìn wọn náà ni pé ní àwọn wọn nìyí tó pé ní wọn ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba wọn yé wọn yé pọ̀fọ̀ wọn yé sì wá kẹ́nìkan pọ̀fọ̀ fún wa so wọn yé lọ bá àwọn babaláwo àbí adáǹsè kan ibi kò ṣe nǹkan kan fáwọn bí kò ṣe pé ní gbogbo àlámọ̀rí wọn yẹn yẹn pátápátá wọ́n gbélé ọwọ́ ọlọ́run ọba ní subhanahu wa ta'ala wa ala rabbihim yatawakkalun so ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ abẹ́jẹ́ fi mú àdìsí wa náà nìyẹn ipe ká máa ní ìgbàlálẹ̀ ọlọ́wọ́n gbogbo alámàrí wa kọ́nà kó so ìmánì fún wa débẹ̀ ọlọ́wọ́n ọba so ọ̀kan náà àwọn sàábẹ́ tó gbajúmọ̀ tó kọ́lẹ̀ gbajúmọ̀ Ukaza ibn Muhsan ọba dìde pé ilé ìjíṣẹ́ lọ́wọ́ dákùn máa ń bẹ lọ́wọ́ kí n wà nù wọn àmì ìbáni ọ̀dà oṣù wà nù wọn náà nìyẹn Allahu akbar òun ṣe ríire yìí ẹnìkan jọba fi dìde náà so sabaqaka biha Ukasha Ukasha ti gbawájú rẹ̀ tó àti kí wọ́n múra àwọn ròyìn tá a ròyìn fún yín yan bí yóò ṣe déédéé ìwọ náà lè wà nù àmọ́ pẹ̀lú kí wọ́n ṣiṣẹ́ lóko kọ́ ṣe àwọn ròyìn yan àmọ́ ti Ukasha automatic ni àtàbí fún tíkẹ́ẹ̀tì tiẹ̀ àwọn gbọ́ àyókù náà kẹlẹ́ pé ní wọ́n náà yẹn wa wọ́n máa kẹlẹ́ sọ àwọn ìròyìn wọn fún wa kálukú náà ń gbìyànjú àwọn eléyìí ni ibi tí a ti dé dúró nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ sẹ́yìn tí ọlọ́run sì ní kí a gbọ́ àwọn àlàyé rẹ̀ wọ̀n ba kọ́lọ̀kọ́lọ̀ kó jẹ́ kí àlàyé náà kó wúlò fún wa nígbèsè ayé wa kọ́lọ̀ kó fi tàmẹ́lẹ̀ sí inú ọkàn wa kagbalalé ọlọ́run ọba bó ṣe kagbalalé ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sàn wá lẹ́sàn rẹ̀ eléyìí ni ìran wa létí fún ẹ̀kọ́ tí a ti kà sẹ́yìn so lẹ́ni abẹ́rẹ́ báàbù mi èyí ń àkójọpọ̀ ọ̀rọ̀ mi kí àfà kí wọ́n fún ní àkọlé báyìí pé ní báàbù al-khawf min ash-shirk báàbù al-khawf min ash-shirk sọ wọ́n ní kíra lọ́wọ́ mi kó bá ẹ̀lọ́wọ́ fíris kẹ́lẹ́ báyìí kiri ó dà kó náà ní báàbù ẹlẹ́ẹ̀kejì náà ni báàbù al nínú shirik báwo eléyìí òun ó sọ fún wa ìpayà àti ìbẹ̀rù tọ́jú kọ́ wa nípa pé ká má kó sínú ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ìpayà àti ìwárìrì ìbẹ̀rù tọ́jú kọ́ máa wà fún gbogbo mùsùlùmí òdodo. lórí pé ní kí òun ọmọ kó sínú ìwà ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tábà ń pè é bọ pẹ̀lú ọlọ́run ọba níta ń pè bẹ́ẹ̀ náà ni ìpa nǹkan pọ̀ mọ́ o kéré tó bó kó tóbi tó òun ni nǹkan pọ̀ mọ́ lọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní ṣíríkù iná ni ìdàkejì tawhid ṣíríkù iná ni mamba ń bà tawhid jẹ́ gbogbo ẹni yóò kí ọba ti lè pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba bó ti wù kékeré ma tawhid rẹ̀ ó ti bàjẹ́ àbí kí ó sì bẹ̀rẹ̀ sí ní láàyè kìkìrì pé ní àwọn ṣíríkù iná wọn wà ní ipò kan náà wọn wà ní kátígórì kan náà

ọ wà ní àwọn ṣíríkù yìí èyí tó kọjá yẹn bá ṣe bí òkè ẹ̀ bá tàwíìdì jẹ́lẹ̀ kan náà àmọ́ ó ti kó àìsàn tó lágbára àti ọ̀lẹ ó ti kó bá ímánì tọ́pẹ́ láìpẹ́ láì jìnnà jáfẹ́ra yẹn máa bàjẹ́ láìpẹ́ so bóyá àwọn sàlàyé fún wa ní abẹ kí afẹ́ bá ọba aláàánú gbogbo tí ń jẹ́ àti títóbi rẹ̀ ni àti kékeré ni àti ìtọ́pamọ́ ni àti ìtí ọ̀hàn ni kọ́ńdà ńkọ́ làwọn kò ń bí ọlọ́wọ́n bá àlédára wa sọ àlédára wa gbàálẹ̀ àti pẹ̀lú àánú rẹ̀ ọlọ́wọ́n àti agbára rẹ̀ tẹ́kọ̀ọ́sá sànú wa kọ́ làwọn kò nu ṣírìkì. ìmọ̀ gbọ́ ẹ̀kọ́ irú ẹ̀kọ́ báyìí àti ìmọ̀ gbọ́ ẹ̀kọ́ nípa Islam nípa tawhid nípa ọlọ́wọ́n bá oní ẹni ọmọ jẹ́ sábàbí fún wa kí a ó fi rí àánú ọlọ́run ọba kí ó fi làwọ́ kó nínú ṣíríkì náà kí ó sì làwọ́ kó ní gbogbo àwọn ìwà tí ó ṣe déédéé nínú Islam kí wọ́n kọ̀ fún wa àmọ́ gbogbo ọmọnìyàn tó pẹ̀lẹ́ mùsùlùmí tó bá ti jìnnà sí ìjókòó ẹ̀kọ́ nínú Islam tó jìnnà sí ìjókòó à ń gbọ́ wá sí à ń gbọ́rọ̀ ọlọ́run ọba ní ti tòótọ́ lè tó wúlò ní o èyí ni ó súnmọ́ púpọ̀ kí islam ó bàjẹ́ máa la kí imani ó bàjẹ́ máa la kí ó sì ní mà kí ò ní mà pé imani ti bàjẹ́ pàápàá jùlọ tawhid ntọ́ka tọ́jẹ́ nǹkan bẹ̀rù púpọ̀ jù nípa tawhid àbí kí tawhid ó bàjẹ́ òun ni pé ní ẹni tó bá pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń rò pé ní mùsùlùmí lòun àwọn wá pàdé ọlọ́run pẹ̀lú pé ní imani ẹ ti bàjẹ́ tawhid ẹ ti bàjẹ́ gbàtọ́ wa dọ́dọ̀ ọlọ́run ló tó ń mà kọ́lọ̀kọ́lọ̀ àwọn kùnfin yòlẹ̀ so mímọ̀ tọ́ wa mọ̀ yẹn kò sí àwáwí kan kí ọ̀wá wíwájú ọlọ́run tó wà lè gbálẹ̀ mọ́ ìtumọ̀ ni pé ní ìmọ̀ ní kò lè gbà yẹn lẹ̀ wájú ọlọ́run nípa àti ṣe so àṣíríkù bìlá ó wà nù kàtà wà fáwọn sọ pé ní mímọ̀ la yu'zaru li muslimu bi jahlihi ó wà náà kan kí a lè gba ẹsikíìsì èyíkéyìí mùsùlùmí wọlé kó pé ní ayin ah, mọ ni mo fi mo fi kọ̀míkì ṣíríkù yìí òyì tí ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ìtumọ̀ pọ̀ ń jẹ́ mùsùlùmí nìyẹn ìtumọ̀ pé èèyàn ń jẹ́ mùsùlùmí mákìní èèyàn ń jẹ́ mùsùlùmí ó kọ́ àpò òní yìí náà lọ wẹ̀ sínú Islam nínú àwọn akẹ́kẹ́ tí láti ẹ̀kọ́ ọmọ gini pé ní ìmọ̀lẹ́ ọ̀nà kan ṣoṣo subhanahu wa ta'ala tó kó lẹ́nu ìtumọ̀ la ilaha illallah muhammadu rasulullah tó bá lọ sọ pé la ilaha illallah muhammadu rasulullah ọwọ́ lọ́wọ́ mọ̀ túmẹ̀ ọwọ́ lọ́wọ́ mọ̀ ni ó ṣe nǹkan mí tó ti ba la ilaha ọwọ́ lọ́wọ́ mọ̀ sọ̀rọ̀ pé eléyìí ni so àkọ̀mọ́tọ́ wá sí láyé nìyẹn torí di eléyìí ẹ̀kọ́ nípa báàbù yìí ó ṣe pàtàkì púpọ̀ fọ́n bá kó sàlékún àgbóyè ẹ̀fún ọlọ́run wa kó sàlékún ìmánì àti agbára táàfi jìnnà sí gbogbo tí ń àti kékeré àti títóbi àṣìyítọ́ hàn àṣìyítọ́ pamọ́ kọ́lọ̀ kó síbẹ̀ fún ọlọ́run ọba náà gẹ́gẹ́ bí ìṣesí àwọn àlùfáà wa tí wọ́n kó kíra yìí àwọn náà ni sheikh wa muhammad ibn abdul wahab aleyhi rahmatullah gẹ́gẹ́ bí ìṣesí wọn tí a ti sàlàyé fún wa síwájú òní pé ní kí wọ́n bá ti bẹ̀rẹ̀ báàbù ọ̀tún báyìí ẹnì tí wọ́n kàn ń ṣe kí wọ́n pé ní wọ́n wà táìtù tí wọ́n fún báàbù yẹn lẹ́yìn ẹ̀ báyìí aya alukur'an lẹ́ẹ̀mọ́rí tí wọ́n máa wá aya alukur'an àti hadith aya alukur'an àti hadith ó kéré kẹ́ tó ríra ayé àfa láàrin ọ̀rọ̀ kí wọ́n bá wá parí gbogbo báàbù yẹn dé wọ́n wá sọmaláìsì fún wa kí ni àwọn ẹ̀kọ́ tá a rí fàyọ tá a mú jáde ní abẹ́ báàbù yẹn àwọn ọmọ kéwọn ni wọ́n wá lẹ́yìn tí wọ́n nínú àwọn ọmọ kéwú tọ́jú ọmọ bíbí ni wọ́n wà ń bẹ̀ àbọ̀ ọmọ wọn wà ń bẹ̀ nínú àwọn ọmọ àwọn ni wọ́n tún ṣàlàyé àkọsílẹ̀ àfáà náà tí a fi ń rí àwọn àlàyé lórí ẹ̀ tí ó ń tóbi báyìí nínú náà ni táǹkà yìí Fatihul Majid àwọn mìíràn tún wà tí wọ́n fi ṣe àlàyé kìtàbù tàwíìdì ti àwọn àfáà wáyé náà so torí di eléyìí lẹ́yìn àdírẹ́sì tí wọ́n mẹ́ńsàn fún wa níbi báàbù yìí tẹ̀lé báàbù lè khawf min ash-shirk ojú ọ̀nà yìí kí ó sọ fún wa nípa ìpayà àti ẹ̀rù tí ń bẹ nípa pé ká máa sọ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba um, wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àyà Kùránì náà ní gẹ́gẹ́ bí sísí wọn. wa qawlullahi azza wa jalla a'udhu billahi minash shaitani rajim inna Allaha. لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء هذه آية من سورة النساء آية 48 نواجهكما أتوقعها آية 116 من سورة النساء يباكنا. آه إتما آية نكوني الله سبحانه وتعالى ó ń sọ fún wa pé ní dájúdájú ọlọ́run ọba allah la yaghfiru an yushraka bi kò ní foríjì kí ẹnìkan ó ṣẹbọ pẹ̀lú ẹ̀ ọlọ́run ò ní foríjì gbogbo ẹni yòówù tó bá ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba tó bá pa nǹkan kan pẹ̀lú pẹ̀lú òun ọlọ́run ọba wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ míì kí ẹrú lẹ́ṣẹ̀ tí ọba tó pé ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní òun lè forí jìn ín fún ẹni tó bá wù ú ẹni tó bá wù òun ọlọ́run ọba òun lè ṣe àforíjì fún ẹni tó bá sì wù òun ọlọ́run ọba òun lè ní kọ́ lọ jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn nínú náà tó bá jẹ́ ìyá ń dé dèdè ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ nì wọ́n wà mú jáde yóò padà wà lọ́wọ́ àlùjẹ́nà ọlọ́run ò forí tí ọba ti ṣe ẹbọ ní ọ̀rọ̀ rẹ̀ nìyẹn tí ọba ti ṣe ṣírùkù ní ọ̀rọ̀ rẹ̀ òun náà ni mọ́dún ẹ̀zálíkà tòtọ́lọ̀ wọn bá forí kì í yọ lọ sáàfù ẹ̀sẹ̀ tó bá ṣẹ̀ ìyá rẹ̀ nínú náà àmọ́ tó bá ṣẹ̀ bá forí kì í ọlọ́wọ́n bá ọlọ́wọ́n ìyá fi ẹ̀ kò jẹ́ ní mẹ́tí ń jẹ́ iná ọlọ́wọ́n kò fi wá sínú àti ọlọ́wọ́n ìyá fi kọ́mọ kò forí kì í wọn ọlọ́wọ́n bá. àyà yìí tábàlónú sí dáadáa á rí i pé ó ṣe déédéé pẹ̀lú báàbù tí àfa mú ọ̀nà wo ló wà sí déédéé tó bá jẹ́ sí pé ní ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ṣe ìlérí fún wa láti ní àlùkùránì báyìí òun ò ní fẹ́ rí jẹ́ ní tó bá o òun ò ní yá bí ẹni tó pa nǹkan mi pàmò wọn ọlọ́run ọba o ṣàfihàn nǹkan àbẹ̀rù ni ńlá káyì ọgbọ́dọ̀ bẹ̀rù pé hẹ́ ní tó tó báyìí tọ́lá lóhùn ní foríjì ah gbogbo gbèsè ayé mi kí n kọ́kọ́ lò kí n fi mọ nǹkan náà kí n sì jìnnà sí nǹkan náà. so kí àyè yìí ṣe déédéé báàbù kí àfa mú wá ni gbogbo nǹkan bí ìjọba ti tó pé àṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba so ó sì wà lábẹ́ àfẹ̀mísí àforíjì ọlọ́run ọba fẹ́ni ọba wò so àyà yìí bákan náà kí ọ má jẹ́ nkí ó bo ẹnìkọ̀ọ̀kan wa láyà níbi àtìmáwọ́rì àtìmákù ńlá pẹ̀lú kọ́ máa ṣẹ̀ṣẹ̀ kọ́ máa sọ pé ní àgbàtí ah, ìbá ti sẹ́wọ́ wú sẹ́wọ́ ọlọ́run òbòrí jìn wá àà kìpọ́lọ̀ ìtọ́lọ̀ tó fi parí ẹ̀ náà ó fi jẹ́ nǹkan bẹ̀rù náà fó ní mẹ́yìn ẹ̀ṣá ọlọ́sẹ́ni tó bá wù ní lòun fi rí ẹ̀jì sí wọ́n ti wá wà assurance kì ní assurance ọlọ́run ti kọ́ orúkọ yẹn sínú Quran abánabi kì í sọ orúkọ yẹn nù hadith pé ní ọwọ́ àánú ẹni tó wù ọlọ́run bí ẹsẹ̀ rẹ̀ so àwọn kan náà sábẹ́ ti fún ẹ máa ṣe kò sí jẹ́ ṣe má kí kí kí kí kí fi bí bí àwọn sàbẹ̀ kí wọ́n lọ sí ogun Badiri àtàwọn míì àjírí Usman ibn Affan Abubakar Siddiq Umar ibn Khattab so tìtorí iṣẹ́ tí wọ́n ti ṣe àti òdodo ìgbàgbọ́ wọn àti bí wọ́n ṣe dúró kí anabi sallallahu alayhi wa sallam wọ́n bá ti fún garanti pé ní gbogbo tó kẹ́ ṣe ìní fi yín mọ́ Allahu akbar so àmì lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ sànú àwa náà kò sọ ní ọmọlẹ́yìn wọn tòótọ́ àwọn afá alálàyé nínú tíra fatih majidi yìí wọ́n á bẹ̀rẹ̀ àlàyé fún wa lórí ẹ̀ wọ́n sọ pé ní qala ibn kasir akhbara ta'ala annahu la yaghfiru an yushraka bihi ay la yaghfiru li abdin laqiyahu wa huwa mushrik wọ́n mú ọ̀rọ̀ wọ́n látọ̀dọ̀ tafsiri lánlá kíra tafsir kíra àlàyé quran kí àlùfáà wa àgbáhùn alimami ibn kasir aleyhi rahmatullah wọ́n ní ìtumọ̀ gbólóhùn tó lọ sọ pé ní láàyè gbèsè àyè ṣẹlẹ̀ tàbí òun náà ní pé ní láàyè gbèsè lè abdin aláwọ̀n ní kò ní forí jin ẹrú kan làkìyàwó tó bá pàdé ọlọ́run ọba wọ̀ owó mọ́ṣirì tó ìjẹ́ pé ó pàdé ẹ̀ pẹ̀lú pé olùsẹ́bọ ni ọ̀pàdé ọlọ́run kọ̀ ló pé ní olùpa nǹkan àmì ìpọ̀mọ́lọ̀ ni sọ ẹ́ rí pé mo ń rí píkì olùpa nǹkan pọ̀mọ́lọ̀ ń torí kí a lè ba àtúnṣe délẹ̀ kòkò ni àtẹ̀yí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn káàró ìyíre tí a bá ń sọ̀rọ̀ ṣíríkù tá à ń sọ̀rọ̀ ẹbọ tá a bá ń pè ní ẹni kí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run kí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run. gbogbo ìgbàgbọ́ wọn àti àgbọ́yé wọn yóò máa lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń bọ igi àwọn tí wọ́n ń bọ pẹ̀ àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun Òṣogbo àbáwọn tí wọ́n ń bọ òkè Olúmọ àbáwọn tí wọ́n ń bọ òkè Ìbàdàn bígbà tí àwọn nìkan náà ni à ń pè ní ẹlẹ́bọ àmọ́ ìtumọ̀ ẹlẹ́bọ yìí ó jinlẹ̀ jù bá ń lọ. gbogbo ẹni yóò sọ fi pa nǹkan kan pọ̀ mọ́ ọba bó ti wù kí nǹkan ma kọ́ ọ̀bọ yìí pé ní òòka ọwọ́ òòka tó ń kì bọ́wọ́ òòka kú sanni ó kì í bọ́wọ́ ọwọ́ àgbà pé òòka yìí ní nǹkan kí n ayé ìwọ àtẹni kí ń bọ òkè Ìbàdàn kò sí yàtọ̀ ìwọ àtẹni kí ń bọ Òṣogbo tí ń gbé àwọn tí ń bọ Ọ̀ṣun Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ wọn gbà pé ní Ọ̀ṣun odò yẹn ó ní nǹkan kí n ṣe ń gbèsè ayé àwọn náà ni wọn náà wà pé òkà yìí ó ní nǹkan kí ṣe ń gbèsè ayé ẹ so the result is the same thing torí délé yìí ẹ yẹ ká ṣọ́ra gidi gan káwádìí gbogbo ń ti ń jẹ́ ṣíríkù yìí àtà àtẹ̀yìn ó fi nǹkan kọ́lé kó owó nǹkan kan fún ọ rúgudu yálà ọ̀dọ̀ àwọn àlùfáà tí wọ́n ń pè ní àlùfáà àwọn ń jálàbí iná lọ́lọ́ tí wọ́n ti fún wọn ní nǹkan náà ni àbọ̀dọ̀ àwọn aláwo paraku iná lọ́lọ́ wọ́n wá wí nǹkan kan wọ́n wí òwú pẹ̀lú ọwọ́ àbí òwú pẹ̀lú kóòmù tá a fi ń yarí àbí wọ́n wí òwú pẹ̀lú kí ni wọ́n pe èyí kékeré kan ìwo ìwo àbí àwọn tí wọ́n ń pera wọn ní àlùfáà àwọn jálàbí náà lọ lọ bá tí wọn wá wé nǹkan kan tó ọmọ jẹ wọn wé sílẹ̀ wọn wé lówù wọn náà sọ ti fi kọ́lé tó bá ti fi kọ́mu lé rẹ tó sì kéèna fọkàn balẹ̀ ẹni ọba sì bẹ́ẹ̀ òun náà ti di déédéé pẹ̀lú àwọn tí ń bọ Ọ̀ṣun Òṣogbo àti òkè Ìbàdàn òkè Olúmọ kò sí yàtọ̀ láàrin wọn kódà kí ẹni tó fi nǹkan kọ́lé àti tó fi kú sọ wa kírun ní ojoojúmọ́ mọ́sálásí kọ́ ọmọ sùn mọ́sálásí àmọ́gà kú sọ ní lọ́wọ́ ẹ̀ màálì lọ́wọ́ rẹ̀ yìí tẹ́bá ní ọyọ́ ni à ọmọdé yọ à èlé yọ à ọmọkùnrin yẹn dúró lásán ìsìn ń kírun mọ́sálásí ẹlẹ́bọ̀ lòun náà so àmọ́ bẹ́lá yẹlé yìí síwájú lẹ́kùnrin rẹ̀ insha Allah mo kàn fẹ́lẹ́ ìfi àkíyèsí gbogbo àjẹ́ máa ń gbọ́ wa ni kí kálukú kíyèsára kábẹ́rù gẹ́gẹ́ bí àáfà yìí sọ fún wa pé ní kábẹ́rù kúrò níbi ìpa àkàkọ̀ mọ́lá wọn bó ti wù kó kéré mọ́ yìí ọlọ́kọ́ làwọn kò ń bẹ̀ àfáàní wọ̀nyẹ́ kìfìrù màdún náà dáàlì kàlímà ìyẹ̀ṣá ọlọ́run àforí jì ẹni tó bá wù ú tó bá sin nǹkan míì tí ọba tó tí ọba tó ẹbọ ṣíṣe àì nínú zunub nínú ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run àforí jì lèmọ́ ìyẹ̀ṣá ẹni ó bá fẹ́ nínú ìbáàdì yìí nínú àwọn ẹrú rẹ̀ tó wọ́n ti pe àkíyèsí wa pé àsìkò ti òtítọ́ tọ̀nà bàtà wí náà kọ́fà àbáríkà sí fún wa sọ́kọ́ kọ́ lè dá fún wa kíjòkó náà mọ̀ lọ déédéé sọ́kọ́ ọmọ yàrá ìdíyà burú tí ọmọ dí wa lọ́wọ́ lórí ẹ̀ torí ẹ̀kọ́ pọ̀ wájú wa nínú kílà náà tó ìṣe pàtàkì fún wa kí ọyẹ ká mà kún èyí tí a ti mà àmbẹ̀lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́mọ kọ́sàlékún àgbọ́yé fún ọlọ́wọ̀n ọba kọ́sàlékún yímánì rẹ̀ fún wa kọ́sàlékún títẹ̀lé súnà kí a ní Muhammad sallallahu alaihi wa sallam fún wa هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والحمد لله رب العالمين السلام ورحمة الله وبركاته نعم نعم نعم نعم ẹ̀sùn ìkọ́jù. Hmm. tọ́ tọ́ alhamdulillah gbogbo àsìkò àti èyíkéyìí gbogbo ìlú pàápàá jùlọ ní àkókò tiwa yìí wọ́n dà pé ìpèpè sí tawhid ìpèpè sí islam tòótọ́ so ó ti káàkiri níjọba pé ní kájọ́ rẹ̀ yẹn nìkan tí wọ́n sọ pé ní òun ọ̀mọ̀ ni àbó òun ọ̀gbọ́n ni so ó lè jẹ́ pé ní ó lè nira díẹ̀ so a lè dín lẹ́yìn pé a kò lè sí àmọ́ mùsùlùmí tọrọ kúrẹ́ mùsùlùmí. tí wa wá fún kí wọ́n bìrì ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run ṣíríkù yà pé ṣíríkù bá ní ìpè pa kankan pẹ̀lú ọlọ́run bàbá ni yẹ́n bá ṣe gbọ́ tọ́lọ́run wá wí náà ọlọ́run wọn ni foríjì tọ́lọ́run kọ́ sànù wa ni so náà ni pé àwọn àfọ àwọn èèyàn tí wọ́n sọ wọ́n nù èèyàn so aburú tí wọ́n se ṣe kìí ṣe kékeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ mà sọ pé ní àfọ àtọ́gbọ́júmọ̀ náà nìyẹn àfa mi ní sì ń gbé ẹbọ fún un ó náà ní pé kọ́ lọ sí nǹkan báyìí lọ sí nǹkan báyìí lọ gbé sí báyìí lọ gbé sí báyìí àfa ló ní àṣẹ yóò sì lọ ṣe tọ́ títí tóun ṣe yẹn tó bá déwájú ọlọ́run ọba ìdájọ́ ọlọ́run dání pé ní kọ́ máa tẹ̀lé àǹfààní lọ bí kí n bá ń lọ tọ́jọ́ pé ṣíríkù lọ́ ṣe o torí délé náà ni ọ̀rọ̀ náà fi léwu púpọ̀ ó léwu àmì ẹ̀sẹ̀ mi jápẹ́ ẹ̀sẹ̀ mi bá tí ò bá ti tó ṣíríkù yìí ọlọ́run lè àìmọ̀ ó lè fi yáàfin wọn tí a kò mọ ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ṣíríkù yìí ọlọ́run wo òun kékeré rárá àmọ́ pàrọ̀gbálẹ̀ yìí lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ bí ọ̀rọ̀ náà ṣe lágbára tó àti bó ṣe wá lọ àwọn hadith kékeré òun kékeré so àmọ́ èyí táwa táwa mọ̀ náà láwì so ìjọba ti pọ́sálì kí á mọ̀ nù wọn tó ó gùsọ̀ ọlọ́run ọba yóò ṣe wọn ìjọba wà láyé nu wọn náà ló fi ọ̀ràn yàn fáwọn tó bá ní kọ́ àwọn ará máa jẹ́ àwíjàre ọlọ́run ọba lórí wọn tọ́wọ́n fi lè gbọ́ sílẹ̀ ẹ̀kọ́ pé dá ọmọ kọ́mọ̀ jẹ́ sọ pé báyìí báyìí ọmọ dá ó ti parí ìgbọ́ òsì mọ́ nìyẹn ìgbọ́ òsì mọ́ ọwọ́ pé ní àwọn bá àwọn tí wọ́n ju ọ lọ àwọn tí wọ́n ju ọ lọ gé no wọ́n sá ti gbọ́ náà ṣé kéèna so káwọn ọmọ dá àmúlọ títí pé ní wọ́n tẹ̀lé ní táwọn àbí wọn tẹ̀lé káwọn kàn jẹ́ àwíjàre ọlọ́run lórílẹ̀ ni àwọn àmì ìdúró náà gbogbo sí tẹ́wọ̀n gbogbo kò dúró náà lọ́wọ́ di Allah yakuna linnasi ala Allahi hujjatan kó má bàa ṣe àwíjàre fún ẹ̀dá ẹ̀dẹ́ nìkan lórí ọlọ́run àwíjàre kí a mọ̀ ní lọ́lọ́run nínú àwọn òjíṣẹ́ náà nìyẹn so ìwọ̀nba tá a mọ̀ yìí káwọn gbìyànjú tá a bá ń lọlé kí a lọ so ká mọ̀ tinú ká sì mọ́ ìká mọ̀ máa tìjú wí so pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá tẹ́wọ̀n bá ní ó sọ̀rọ̀ fi mọ̀nà so àti pé alhamdulillah ní sọ̀rọ̀ náà sì ní àwọn gbẹ̀jú lọ gidi gan àwọn gbẹ̀jú lọ so àfẹ́jẹ́ kí máa ń sọ ní kunkun àbúrú tó wà ń bẹ̀ náà ni pé ní àwọn àfa aláburú yẹn so gbogbo iṣẹ́ táwọn àfa súnà bá ń se tí wọ́n ń pè wọ́n tó ń dànù létí àwọn tí máa ń tẹ̀lé wọn àmọ́ sẹ́wọ́n sáà ti gbọ́ so wọn ò gbóhùn sí mbẹ̀mọ̀ wọn ò gbóhùn sí mbẹ̀mọ̀ so kọ́dà ní jẹ̀ta kó bóyá mọ̀ agbófin wọn ṣe ìpàdé kan jẹ̀ta nílọrin náà tó pé lórí irú ọ̀kan báyìí náà ni láti gbogbo káàkiri gbogbo nàìjíríà àti gbogbo àfa wọn pàdé ńlọrin kí kíkọ́ àfa àlùsùnà so ìgbà tó ní àwọn ìdíwọ́ gan àná ọ̀rọ̀ àbá lọ àmọ́ alhamdulillah òwò àjọlọ náà à ń fọ́lù wọn kí yàtì so gbogbo àwọn sẹ́bà ń lọ náà tó pé ní kí ẹnì kó tó sọ fún wọn ọ̀gbọ́ pé báyìí ni ní ìsìn báyìí yóò wà hard àti gbogbo àwọn bàbá yẹn náà àti gbogbo ẹni gbogbo nǹkan kan yọmọ ń dé kì í gbọ́ wọn ìgbé ah, báyìí báyìí báyìí o báyìí báyìí kọ́ bá jẹ́ ah, ti gbẹ́yọ̀ kan torí pé ní ọ̀sẹ̀ pé ní ayé pé ní àwọn táwọn ń tẹ̀lé yìí ayé ká bá wádìí omi ìbá ká wádìí omi ìjọba bá fẹ́ fi mọ̀nà so bó ṣe dí nìyẹn kọ́ bá kọ́sọ̀ àlókùn mọ̀nà fún ọlọ́wọ́n ọba Allahu ta'ala alam tẹ́lẹ̀ àsìkò náà alhamdulillah tó àdúgbò fọlọ́wọ́n ọba rabbana atina fid dunya hasana wa fil ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانظرنا على القوم الكافرين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنا سبحان ربك بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين